إن الحمد كله لله والشكر بأنواعه للعزيز الحكيم والثناء بأشكاله وأصنافه للعليم الكريم والصلاة والسلام على نبينا النبي العظيم ورسولنا ذي الفضل العميم وعلى آله وصحبه ذوي العلم والإيمان والتقى والإحسان إلى يوم يكون فيه فريق في الجحيم ويسعد فيه فريق في الجنة والنعيم أما بعد أيها المسلمون إن الله أمركم باتباع شرعه واقتفاء وحيه والدخول في السلم كافة وعدم اتباع خطوات الشيطان لأنه ما لكم عدو أعدى من الشيطان الرجيم قال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين واعلموا يا عباد الله أن من خطوات الشيطان مخالفة ما جاء به الإسلام من عقيدة وعبادة وأخلاق وسياسة فإن مما يجب على المسلم إن كان حقا مسلما أن يدخل في السلم كافة كما أمره به ربه ادخلوا في السلم كافة ومعنى كافة أن تعلم أيها المسلم أنه حرم عليك ربك أن تخطو خطوة قلت أو كثرت إلا وسألت عن حكم الإسلام فيها وإن مما يؤسف له ولا سيما في هذه الأيام ما ابتلي به شباب هذه الدولة بل وكثير من شيابها وذلك بقيامهم بالخراب وذلك بقيامهم بالخراب والتدمير وسفك الدماء ولكن ذلك لم يكن على وجهه بل سموه باسم براق ولقب لماع حتى يغتر به المغفلون وينخدع به المتغافلون وللشيطان في كل شيء أتباع نعم سموه بالمظاهرات وسموه بطلب الحقوق فوالله إنه تخويف وترويع للناس يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أيها المسلم إن المظاهرات ليست من الطرق السلمية ليست من الطرق السلمية لطلب الحقوق ولذلك لم تكن من الإسلام فلا يليق بالمسلم أن يشارك فيها فالإسلام كله سلم ظاهره سلم وباطنه سلم ويدعو أهله إلى السلم وتشريعاته كلها سلم ولله الحكمة في تسمية هذا الدين إسلاما إن الدين عند الله الإسلام أيها المسلمون أتدرون أتدرون أن أول رسالة بثها نبيكم العظيم وقررها رسولكم الكريم أول دخوله المدينة المنورة هو قوله عليه الصلاة والسلام أيها الناس أيها الناس أفشوا السلام رواه الترمذي وكان أول كلمة ألقاها في أول جلسة أفداها عليه أفضل الصلاة أزكاها وأتم البركات علاها بارك الله لي ولكم واجعلني وإياكم من المتمسكين والمعتصمين بالكتاب والسنة إنه على ذلك قدير الحمد لله رب العالمين والصلاة والسلام على أسرة الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أسيطف الله وضاوة أسيا الصلاة أسيا السلام فالنبي ونبي الله وجزا وجزا àti àsàlátù àti àsàlámù èyí bí ṣe ń bá ànábì wa yìí bẹ́ẹ̀ náà ni kó máa bá gbogbo àwọn ará ilé tí wọ́n jára ilé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò tún máa bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ bákan náà àwọn tá a ròyìn yìí àwọn náà ni tí wọ́n bá ń sọ pé àwọn onímímọ̀ àwọn náà ni tí wọ́n bá tún sọ pé àwọn tó tún lẹ́sìn mà mímọ̀ wọn ọ̀tọ̀ ni ọ̀tọ̀ lẹ́sìn wọ́n nímọ̀ wọ́n lẹ́sìn mà àwọn sàájà ànábì jẹ́ báyìí radiyallahu ta'ala anhu tàbá ń kí ìbẹ̀rù ọlọ́run ọba òkè téńté ni wọ́n wà tàbá tó ń sọ pé àwọn àwọn olọ́sẹ̀sì bó ti tọ́ àti bó ti yẹ tẹ́ ń ṣe dáadáa ilẹ̀ sàn àwọn náà ni lẹ́yìn eléyìn ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ìdẹ́kálọ̀ ọmọ dájú sákàrí pé olúwa tí ó dá wa tó sì ṣe wá ní mùsùlùmí yìí a máa jẹ́ mùsùlùmí bí kò sí pé a gbà fọ́lọ́hun a gbà fún ànábì tàbá ti láà gbà fọ́lọ́hun àjẹsí pé àṣẹ tọ́lọ́hun ọba bá pa wá àgbọ́dọ̀ tẹ̀lé tàbá ti gbà fọ́lọ́hun mẹ́sì tọ́lọ́hun bá ní ẹ mẹ́sì àgbọ́dọ̀ kúrò ń bẹ́ẹ̀ ni tàbá wá láà gbà á ní ọmọlẹ́yìn ànẹ́bì ní wá lóòótọ́ sallallahu alaihi wasallam ní tá a fi ń jẹ́ ọmọlẹ́yìn ànẹ́bì náà ni pé àgbọ́rọ̀ sílẹ̀ ni tó ń mọ̀ tọ́ bá wá rí báyìí ni ó yẹ ká máa mọ̀ sí ọlọ́run ọba ọmọ pa wá láṣẹ torí tá a bá ti lẹ́ni ọlọ́run ní ata ní mùsùlùmí ni wá ọ̀ràn yẹn ni a máa béèrè pé kí làṣẹ tọ́lọ́run ọba pa wá ó sì yẹ ká máa béèrè pé kí ni má sì tọ́lọ́run ọba ní ká máa sì ìyẹn láti ráàyè ìjọmọ lẹ́yìn tòótọ́ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ lọ mọ̀ sí olúwa wa ọ̀pọ̀ wa láṣẹ yí pé gbogbo òfin tí mo bá mú wá kì í ṣe ṣẹ̀ríà Islam ọ̀ràn yẹn ni ẹ gbọ́dọ̀ tẹ̀lé o gbogbo wáhì tí mo fáàn nẹ́bì sallallahu alaihi wa sallam ẹ kò gbọ́dọ̀ gbọ́n rí ẹ kò gbọ́dọ̀ fọ́n mú ẹ kò gbọ́dọ̀ gbọ́n mú sí ṣẹ̀ríà tí mo fẹ́ràn nẹ́bì sí. ọlọ́run tó wáá ní mo pa yín láṣẹ pé kẹ́ ẹ wọnú ìsìláàmù tápá ti tan yín tẹsẹ̀ torí yín ni. ọlọ́run ní ẹ wọnú ìsìláàmù kì í ti pa á ti díẹ̀ á fi áàfù lẹ̀ sọ pé ètò ayé ẹlòmíràn máa ń ṣe díẹ̀ ńlẹ̀ yóò fi díẹ̀ ńlẹ̀ ìsìláàmù tó bá fẹ́ gbádùn ẹ̀sìn yìí tó sì fẹ́ gbádùn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àfi kó ju apá àtẹsẹ̀ rẹ̀ lẹ̀ fún wa yusallimu taslima ó ju apá àtẹsẹ̀ rẹ̀ lẹ̀ pátápátá náà ni ló fi gbádùn ìsìláàmù yìí òun tó ń ṣe ọ́ tó fi gbádùn ìsìláàmù ni kó jura rẹ̀ lẹ̀ tán fún ẹlòmí ò pè yé wọn ti Saudi lélẹ̀ yẹn àà ìsìláàmù <laughs> ṣé ìsìláàmù Saudi ń bẹ ni kò sí kèé fèdè ìdílé a máa pé American English a máa pé British English náà ni ṣùgbọ́n ìsìláàmù ẹsẹ̀ ìlú kankan Quran àtànábì sallallahu alayhi wa sallam tó bá ti rí nǹkan náà Quran bàbá ọgbọ́ pé wọ́n lánàá ti sọ tó sì lẹ́sẹ̀ ńlẹ̀ kò ní ìdíkọ́ ọmọ páàkì ẹ̀mọ́ lùkàn èyí tí ọjọ́ gbádùn ìsìláàmù rẹ náà nìyẹn o tẹ́lẹ̀ ní wọ́n fi ah, ìsìláàmù yìí ọlọ́run jó gbè wá ah, ah, kò ní ìdíkásà àdúrà kọ́lọ́run jó gbè wá tó bá ṣe ìsìláàmù bó ti wá dandan ni yóò gbè ọ́ ni torí pé ntọ́lọ̀ wọn bá sẹ́nà kí ló pẹ̀ ń jẹ́ rahma ìkẹ́ni àánú lọ́jọ́ fún wa. eléyìí ni wípé ọlọ́run ní ẹwọ ní ìsìláàmù pátápátá ni tó bá fẹ́ gbàgbẹ́ gbogbo owó tó ń ṣe ìsìláàmù ní half half àbí one third ló ń ṣe ń bẹ̀ àbó ṣe two third ń bẹ̀ ni o ò lè gbádùn ìsìláàmù yẹn o torí pé àṣẹ tó wọn bá pọ̀ ní ọ̀tẹ́lẹ̀ ìtọ́kọ̀ wa láti ní pé ká wọnú ẹ̀tàn pátápátá ọlọ́run bá ń sọ fún wa yí pé ẹwọ ní ìsìláàmù pátápátá ẹ sì jìnnà sí ìlànà ṣèyítọ́n ìyẹn ọlọ́run ọba kì fún wa nínú àáyà tí a kì fún wa nínú kútúbà àkọ́kọ́ ọlọ́ni yá ayyuhal ladina amanu mo pè yín tẹ́ ẹ jẹ́ mùmínì ẹ̀yin tẹ́ ẹ jókòó iná ọlọ́run ọba ń bá sọ̀rọ̀ ní gbangba làwárí o àmọ́ kọ̀kọ́ wa o yá ayyuhal ladina amanu ọlọ́ni mo pè yín udkhulu fi silm ẹ má tẹ̀sí yín yìí ní díẹ̀díẹ̀ ẹ wọlé ẹlòmí ẹnu ọ̀nà ìdí ń dúró àwọn òfin jẹ́ ń yọjú olè ìsìláàmù lọ́ọ̀kan náà yóò mi náà máa wùlẹ̀ ọ̀kọ̀kan kí n tó padà sílé à ò lè gbádùn ìsìláàmù rẹ o ọ̀fẹ́ ṣe ìsìláàmù ó sì fẹ́ gbádùn ẹ̀ ó ti kolo ọlọ́run ni ẹ wọlé ni mọ́ra bàbà lẹ́nu géètì ìtumọ̀ ẹ̀rọ ni mọ́gà àrùn wù lọ́ọ̀kan ó ti kolo wọlé ọlọ́run tó wá sí ìyẹn ni pé má wọlé lẹ́gbẹ̀ẹ́ má wọlé ní òkè inú àárín islam ní kò sí kí ni kò ó tó lọ fi sílmi ẹwọ̀nà islam káfàtàn ẹmẹ́jọkùn kankan nínú nǹkan àgbèsí ayé yín tí ò ní wọnú islam ẹwọ̀nà islam nínú àdìọ́kàn yín ẹwọ̀nà islam nínú ìjọsìn yín pátápátá má máa ṣe díẹ̀ islam nínú ìjọsìn kó tó máa ṣe díẹ̀ tàwọn mìíràn ó tó lọ fi sílmi káfàtàn pátápátá ní kẹ́ wọnú Islam wala tattabi'u khutuwati shaitan ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé step ṣètọ́n tó là sílẹ̀ ẹni pé ṣètọ́n fi àwọn step sílẹ̀ fún wa àwọn onímọ̀ máa tún máa yà yìí wọ́n ní ọ̀ máa wé ṣètọ́n ẹni tí ọba máa wé ṣètọ́n ṣètọ́n ló mú ọ o ẹgbẹ́ bó ṣe ṣe pé tí ọba máa wé ọlọ́pàá bó tu lẹ̀ kó kó ṣe gbogbo tó yẹ kó ṣe tó yóò ṣe kíni yóò ṣe ọ padà bí ọba máa wé àwọn aláburú ayé wọ́n fi ọ padà o àwọn onímọ̀ máa sọ wípé ẹ lọ́wọ́ máa fi ṣe ìtọ́nù ní àwọn oríṣiríṣi technique torí pé àlùkùránì tásìdí ẹ̀ fún wa ó ní kótó wáyà ti ṣe ìtọ́nù ìmọ̀ tán yẹn ni tó bá fẹ́ mú yàn kò ní gbójúlé wa o ìtumọ̀ ẹnu èsì gbójúlé wa fún yàn torí pé àwọn anáwó fúnra bí èsì lélẹ́ o kí sọ ọmọbẹ wa ní ìsìnkú ṣùgbọ́n ó lè dí ọmọ rẹ lọ́rùn tó sì ní mọ̀ bá ju kátó ẹwà dá wáyé pé ẹ́ èṣù ẹ̀hẹ́n ajẹ́sọ́ gbọ́ ọ̀nà ní ìwà ni àwọn tẹ̀sí wa máa túmọ̀ ayá yìí dáadáa pé ká sọ́ra wala tattabi'u ẹ gbọ́dọ̀ tẹ̀lé àwọn oríṣiríṣi technique tíṣe ìtọ́nù máa ń lò láti fi mọ́mí ènìyàn innahu lakum aduwwun ẹ̀rọ mọ̀kọ́dọ̀ náà yẹ fún gbogbo wa tá a bá ń jẹ́ mùsùlùmí tó jẹ́ sí pé mùsùlùmí gidi là ń jẹ́ haqqan kí kìí ṣe pé orúkọ lásán là ń jẹ́ abdulaziz naam abdulsalam naam abdullah naam orúkọ lọ ń jẹ́ iṣẹ́ rẹ̀ dà tó bá jẹ́ sí pé mùsùlùmí gan ni wá níṣẹ́ wa bá ti jẹ́ mùsùlùmí lórúkọ yìí ẹ lọ mọ̀ wípé a lè gbádùn orúkọ yìí gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́lẹ̀ àti ká wọnú ìsìláàmù yẹn tán pátápátá kí ni tó máa ká fà kí ni tó máa fi ká wọlé pátápátá òun náà ní píkọ́ ọlọ́mọ yìí bí ọlọ́wọ́n ọba sí àwọn kankan léèwọ̀ tá a gbọ́dọ̀ débẹ̀ òun náà lọ́dẹ̀ kì fún wa lẹ́yìn àyà pé káfà ó ní wà láta tábìrù ẹ gbọ́dọ̀ fọ́lù kótó wa ti ṣèyítọ́n ìlànà àwọn oríṣiríṣi àwọn ìlànà èṣù tó ti là kalẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀lé ọlọ́wọ́n á kìdílẹ̀ fún wa pé kí lọ́fà ẹni tá a ní ẹ mọ́tẹ̀lé yìí làkún màádùwò mòbí ọ̀tá tó kọjá ọ̀tá tó níláyé òun náà ní ṣe ìtọ́n ẹlòmíràn máa sọ pé kò ní dáa fún yàrá yà ọ̀tá ọ̀hún ọ̀ ṣiṣẹ́ a'udhu billahi minash shaytanir rajim tó wàá sọ pé a'udhu billahi minash ọ̀gá ọ̀tá innahu lakum aduwwun mubin ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùsùlùmá gẹ́gẹ́ bí n ta wí pé òfin Islam ó ṣe àwọn kankan lè wọ̀ fún ọ tó jẹ̀jẹ̀ sí pé ọ̀ràn èèyàn ni fún ọ tó jẹ́ mùsùlùmí kọ́ ọ máa béèrè gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé láyé kọ́ ọ má bàa ṣe tẹ̀lé kòtòwá ti ṣe ìtàn ọ̀fẹ́ gbẹ́sẹ̀ òsì béèrè pé síbi mo fẹ́ gbé sí ìfẹ́ bá ṣẹ̀rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ò béèrè mọ́ àwọn àfáà kan ti ẹ̀rí sẹ́sẹ́ mọ́ tí àfáà kan bá wà nínú ilé rẹ̀ àbí ní agbègbè rẹ̀ kò yẹ kó dún sinmi ọgbọ́dọ̀ béèrè ni kọ́mọ́bà ti tẹ̀sẹ̀ bọ ìgò gbogbo àwọn nǹkan tá a fi máa màpá jẹ́ mùsùlùmí ọ̀yọ́ ni pé ká má máa gbé gbèsè kan ní gbèsè ayé wa àti ká béèrè pé kí ni sẹ̀rí àtọ́ǹgbà rẹ̀ nínú tí ń bá wa lọ́kàn jẹ́ lásìkò tá a wà yìí tí sì ń pààyàn lẹ́kùn ọkàn òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwa youth ẹ̀yin youth tẹ́jọ́ ọmọ orílẹ̀-èdè yìí ẹ ti sọnù o pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí láàrin wọn ẹ̀yin ni mò ń bá wí ẹ̀yin youth tẹ́jọ́ ọmọ nàìjíríà tẹ́ jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ yín ti ń sọnù lọ o kódà kì í ṣẹ̀yin nìkan àwọn ẹ̀yin àgbà náà ẹ̀yin àgbà yẹ̀yẹ́ nàìjíríà ẹ pọ̀ mùsùlùmí látara bó lẹ́tí lásìmílẹ̀ gọ̀ lẹ́tí yàyàkúyà báyìí torí pé ẹ̀fọ́ lò fún ẹ̀sìn Islam tọ́wọ́ kí ló wá dé sẹ́yìn yóò ti tẹ́ wá ń bà ló jẹ́ kí ló wá dé tẹ́ǹtà àwọn aráàlú láàmú kí ló dé tẹ́ǹtà ẹ̀jẹ̀ sílẹ̀ ẹbẹ́ ẹni wọ́n tàjẹ̀ sílẹ̀ lẹ́sìn ń béèrè pé wọ́n má tàjẹ̀ sílẹ̀ mọ́ ẹ̀yin náà tó ti ń tàjẹ̀ sílẹ̀ ẹjọ́ ìdíwọ́ pè orí ẹ̀ gbọ́dọ̀ fọ́ ọ̀yàn kan wá pé wọ́n bẹ orí yẹn èyí tẹ́ ń ṣe lọ́wọ́ yìí ẹ fẹ́ bẹ́ orí tí ń fọ yín nìyẹn tẹ́ bá dẹ̀ ti bẹ́ orí orí ọ̀fọ́ yín mánu kò sórí tó ọ̀fọ́ yín òfin Islam kò support tẹ́ ń ṣe yẹn o òfin Islam tọ́lọ́n fẹ́ràn anábì sallallahu alayhi wa sallam ọbọ̀ pa bọ́sẹ̀ kú níbi wàhálà àtàrànù tẹ́ ń ṣe ni ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin yóò ẹ̀rọ inú tẹ̀ jẹ́ mùsùlùmí wọ́n ti gbé ìgbésẹ̀ kankan nínú ìgbésẹ̀ ayé rẹ̀ àfi kó béèrè pé kí lọ́lọ́run ọba wí kí lànà bẹ̀rẹ̀ wí. wàláhì wàláhì wàláhì ẹ̀mẹ́ta mọ̀ wí nìyẹn tọ́ ọba fọ́lù ń wí àti ntánà dé òwí right tọ́ fẹ́ gbà ọgbà àlùbáríkà ó tún wá wà ń fà. tọ́ ọba fọ́lù ń wí ntánà dé òwí ó lé right ẹ gbà bọ́ ọba tiẹ̀ gbà yóò tún sallallahu alayhi wa sallam. naam èyí tá a wí ẹni mẹ́ma wò wípé àwọn yóò tìwọ́ lọ́wọ́ ń bàlùjẹ́ ọmọ pé ìbàlùjẹ́ ni èyí tí wọ́n ń ṣe òun gẹ́gẹ́ bí àwọn ọlọ́pọlọ pípé tí wọ́n máa yé dàrú ní tí ò bá dára wọ́n dẹ̀ sọ lórúkọ rere èyí tí ò dára wọ́n sọ lórúkọ rere èyí tó dára wọ́n sọ lórúkọ tí ò dára àwọn tí wọ́n máa yé dàrú wọn ò ní sọ wípé ọ̀bẹ nìkan máa fi pààyàn ṣùgbọ́n wọ́n máa wé tí wọ́n rìn tó sì sọ bẹ́ẹ̀ pààyàn wọn ò ní pè lọ́dọ̀ fún ẹ mọ́ wọ́n lè pé ó ń dìfẹ́ǹdì wọ́n wá sọ àwọn nǹkan ìlórúkọ láti fi tàwa jẹ wọ́n ní à ń protest wọ́n ní à ń ṣe ìwọ́de ìwọ́de kó kọ rẹ̀ ìwọ́de ní wípé ní ṣùgbọ́n àkíkọ́tùhù kì í ṣe ìwọ́de o ìfọ́de ló kọ rẹ̀ ń jẹ́ tẹ́lẹ̀ ní ìwọ́de yẹn tí wọ́n ń wọ́ àwọn wá ń fọ́ òde ìtumọ̀ ẹni ṣùgbọ́n tí wọ́n ń pè fún wa òun náà ní dààmú ọpọlọ ẹ̀yin yóò ti tẹ́ẹ̀ fi ṣe làákàyè fúlì láti láti protest ní òfin nàìjíríà òfin nàìjíríà bó fẹ́ ọlọ́wọ́n ọba àwọn ìjọba gan kò yíyan lọ́wọ́ ǹjẹ́ rò pé àwọn láìkì òfin tán lò ní ẹbí wọ́n tú láàfi wọn ìgbẹ́ ẹ̀gbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀ kí ló wá mú wá mi ò rí ìwọ́de tó wáyé rí tó mo rí jáde rí bí mo ṣe kéré ma lọ́jọ́ orí yìí a dẹ̀ ṣe ní masalasi níjọ́ kan à ń ṣe monthly lectures ni à ń ṣe ń tọ́jú ọmọ bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ti lọ wọ́de rí mú ní ẹ jáde wọ́n sì jáde ọ̀yà ìtọ́ lọ rí ó sì kà òun lọ kan ní yúni ọ̀sùn òun lọ kínní ọ̀dà sílẹ̀ mú bọ̀ olófò bíbà tààrí ọba sọnù aago ló fi kíni wọ́n sùn bá aago rẹ ọba sọnù àǹtẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn fi kíni ó jì lọ bọ́ọ̀ bá tẹ́ wá sí nǹkan kan ọ́ fẹsẹ̀ kó tó wálé padà kí wá lè rẹ̀ bẹ́ẹ̀ bá ti wà náà wọ́de ó ti ya wèrè díẹ̀ ọ̀kàn jẹ́ wèrè ní ọpọlọ ni ṣùgbọ́n ṣèṣì rẹ̀ ṣèṣì wèrè sí ìyẹn wá ní Islam kò ká mà sí Islam tó ní àá ẹ̀yìn wàwọn yìí bẹ́ẹ̀ bá ti fọ́lù ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ tẹ̀lé ànábìlà náà fi yánnahu hayatan tayyiba Ọlọ́run ní tẹ́ bá ti ṣe dáadáa tẹ́ tẹ̀lé òfin mi Ọlọ́run ọba ẹ lo easy life ìgbésí ayé tọrọ ọ̀hún kí gbèsè ayé tọrọ àwọn ọ̀lẹ́ níṣẹ́ wọ́de ń sìn ẹ wá lọ mọ̀ pé wà lè ṣe ìtọ́n fi kú lè ṣe ìrìn àtibá gbogbo nǹkan tí ń bẹ lórí ilẹ̀ ayé ní ṣe ìtọ́n náà lọ́mọ ogun tiẹ̀ lẹ́yìn ẹnìkan ò ní bọ́ síta láti máa ṣèwọ́de àfikọ́ jẹ́ sí pé àfọ ara rẹ̀ ṣètọ́n ti jẹ gàba lórí ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ sí pé wọ́n ìṣe kọ́ńtró mọ́ torí pé kì í ọlọ́run ọba ọ̀nà wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ní mẹ́ta àlàáfíà ni wọ́n bá hàn títí ìmúmọ̀ tí ó bá túbú wákàtí kan yóò ti dìjà kí dìjà gan sílà ní ìsìlámù alẹ́lẹ́ ìwọ mùsùlùmí tó yìí rẹ̀ ò pé ọ̀dọ́ tó mú ọkọ mẹ́kọ́ ní ìsìlámù ìwọ náà wá bọ́ta wá ń fasọ́ ya wá sí gẹ̀ẹ́lẹ̀ òṣìṣẹ́ àyà tọ́lọ́ ń bù láti tọ́lọ́ ń pọ́nlé òṣìṣẹ́ wá rìn kiri títì olùkórè rẹ̀ ò pé ìsìlámù kì í sílà náà wá nìyẹn bàbá ń sọ̀rọ̀ ẹ̀sìn ká gbọ́ yé tàbá ń sọ̀rọ̀ ayé ẹgbẹ̀yé ayé ọ̀gbọ́dọ̀ islam ọ̀gbọ́dọ̀ tẹ́ríba fáyé ayé ní ọwà tẹ́ríba fún islam ayé òfìwà dà fáyé táyé ọ̀bá tẹ́ríba fún islam ayé ọmọ kòrò náà àwọn tó sí lánàá bí wọ́n bá já àwọn tó sí ní jẹta rìsọ́ọ̀tì dà ìtẹ́ ń ṣe lọ́wọ́ yìí sọmọ bí kí ọjà ni sọmọ pé ṣèyítọ́n mọ́tò fún alẹ́ kan pé ìdá rẹ̀ pọ̀ tẹ̀kíníkì ẹ̀ pọ̀ tí wọ́n bá tètè paná rẹ̀ ẹ̀ mọ́bí tí ń lọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ni àwọn tó ń fínà rẹ̀ ń bẹ̀ ibi sí nàìjíríà ni kò tí gbóná àátàn jẹ́ kó hooru sí i tó bá dẹ̀ ti hooru gbogbo aná ni wọ́n máa hooru mọ́ ká máa protest nínú Islam kò sáàyè tó nù sẹ̀ríà Islam bàbá ìyá wọ́n ní ọmọ rẹ̀ o tó o bá support ẹ̀ pé kọ́ jáde ẹlẹ́sẹ̀ wọn náà. torí ẹni lọ ọmọ bàlùjẹ́ nù ọlọ́run ọba ọ̀fẹ́ ká bàlùjẹ́ nàám wọ́n máa yan wájẹ́ a sì máa gba ráìtì wa lóòótọ́ tọ́lọ́n ga rí gbà wá rí gbà dájú kọ́ nǹkan rẹ padà níjọ́ tó jẹ́ sí pé ráìtì wúlò fọ́ ju ráìtì ayé lọ gbogbo gbà a fi líle mú nǹkan pa fẹ́ gbà sí gbogbo ẹ̀ la rí gbà ní àìrí gbà náà ọlọ́run ò tí ì lọ ráìtì kó fi béèrè ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn. Nàám ọlọ́wọ́n bá pè wá wípé ká má tẹ̀lé ìlànà ṣèyítàn innahu lakum aduwwun mubin. Gẹ́gẹ́ bí n ta wí, kò lẹ́tọ̀ fún Mùsùlùmí bí kò jọyìn àwọn tó ń protest láti máa dàdúrú. Kò sí orí kankan bẹ́ẹ̀ o. Gbogbo nǹkan táwọn aláàbò ẹ̀kọ́ àbáwọn màdàrú àfáà mo lálàbọ̀ ẹ̀kọ́ ó sì lè jẹ́ ọyẹ díẹ̀ ṣùgbọ́n mọ̀ dàrú ẹ̀sìn lóko ẹ̀ tí wọ́n bá mú wáyé pé ìsìláàmù faramọ́ ẹ sọ fún wọn yí pé igbó ní ń dà wọ́n láàmú lórí ìsìláàmù faramọ́ ká máa ṣèwọ́de o torí pé kò sóore níbẹ̀ fún wa bí ọlọ́run ọba sọ pé ká máa ṣe táàtì ìrí gan lórílẹ̀ ayé ká gbàgbọ́ bó wáyé ni lórílẹ̀ ayé gan táàrí àwọn àwòlóṣítọ́dà mo rántí ní jẹjọ́ ń bí báyìí gbogbo àwọn tó kọjá ń bí tó jẹ́ mùsùlùmí láàrin wọn ẹlẹ́sẹ̀ ní ẹ̀dà mọ́sálásí ìṣe ìkan tá a fi gbẹ̀tọ́ wa ni bá wa mọ́sálásí ní jẹjọ́ wàhálà tí wọ́n dá rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ tí gbogbo ẹ̀ ń dà bá islam ọ̀faramọ́ ká máa ṣe bí wèrè islam ọ̀faramọ́ ká máa ṣe jàgídíjàgà o ẹ̀yin mùsùlùmí ẹ lọ mọ̀ pé islam látòkìdílẹ̀ rẹ̀ àlàáfíà lórúkọ rẹ̀ ń jẹ́ gbangba islam àlàáfíà ni inú islam àlàáfíà ni ó ń pè wá síbi àlàáfíà ni gbogbo sẹ̀ríà ti bẹ́ẹ̀ ẹ̀sìn islam tó o bá wù látòkè délẹ̀ àlàáfíà dídí lọ́ba ń bẹ̀ kọ̀wájọ wá lójú ọlọ́run ọba mọ èròǹgbà rẹ̀ tó fi sọ ìsìláàmù ní al-islam ìtọ́ ń pè ní ìsìláàmù náà ní peace àlàáfíà tí a lè tẹ́sí ìsìláàmù tó jẹ́ sí àlàáfíà òní wà sọ́pọ̀ ti ká máa ṣe wọ́de ìsálàáfíà mẹ́bí ìwọ́de wàláhì kò sálàáfíà mẹ́bí àwọn tó ń ṣe gan lálàáfíà lásìkò tó ń ṣe lọ́wọ́ wọ́n fi àjẹ́ ara lọ́wọ́ ẹ̀yọ́ al-muslimun ẹ̀yọ́ mùsùlùmí ìdẹ́lẹ́ ẹ̀ máa mẹ́sẹ̀jì sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tọ́lọ́ kọ́kọ́ fààyè gbà wọ́n láti máa sọ̀rọ̀ bó ṣe wà ní Islam gbogbo àti àwọn àmọ́kà wọ́n yọ ọ̀rọ̀ sọ ni o ànábì máa yọ ọ̀rọ̀ sọ mọ́kà ni sallallahu alayhi wa sallam wọ́n rà máa sọ ni ah, wọ́n rà máa sọ ni tó tí wọ́n bá sọ síta ń gbà náà gbóró gbó wọn bí ọba sì gbó wọn yóò gbé àwọn tí wọ́n bá wà mẹ́ wọ́n máa sọ̀rọ̀ sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam lẹ́lẹ́mọ̀ kankan tí ànábì kọ́kọ́ wí jáde nígbà tó kọ́kọ́ dé gbangba ayé àkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ nílùú Madina níbi tá a mọ̀ sí capital Islam ala sahibiha afdalu salati wa atammu taslim sallallahu alayhi wa kí ni ànábì kọ́kọ́ wí ńgbà tó débẹ̀ kí wọ́n mùsùlùmí ó lè bá ronú ẹni o wọ́n yóò tẹ́gùn rẹ̀ ń gbọ́ gílégílé yìí lọ́fíìsì nǹkan tí ó sàǹfààní fún ọ láyé wọ́n jẹ́ nìkan fún ọ ní one thousand naira kọ́ ba yí ẹjẹ́ kọ́ bẹ̀sẹ̀ ẹjẹ́ tí o rò gbogbo àwọn tó ń jáde ní jáde bó ṣe wù wọ́n ni ẹlòmíì wọ́n sọ pé àfọ̀n five hundred naira àfọ̀n five one thousand naira ẹlòmíì bóyá fíjù kan ni wọ́n fún tó mu òun náà bá lọ ṣiṣẹ́ fíjù mẹ́fà níta kí lè rè rẹ̀ nígbà táwọn abẹ́ ọkọ̀ kọ́ sọ̀rọ̀ sallallahu alaihi wa sallam nílùú Madina àti kèfèrí àti mùsùlùmí ló lífin sọ̀rọ̀ ànábì ìjọ náà òní ayọ̀ anáàsì kò fẹ́ àyíwá ni mùsùlùmí ara àwọn àkíyèsí táwọn ẹlẹ́kọ̀ọ́ máa ń ti ń bi àwọn àdéhùn nù nítorí sí speech yìí táwọn mùsùlùmí lànà bí dojú ẹ̀kọ́ lásán ni àti gbogbo ara ayé gbogbo ara ayé ni o àwa náà ń dojú ẹ̀kọ́ gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà yohanas ẹ̀yin èèyàn abdulsalam abdulsalam ẹ kí àlàáfíà ó gbalẹ̀ gboko ẹ kí àlàáfíà ó wà lóòrò àti búùlù ẹ jẹ́ kí àlàáfíà ó wà nínú ẹ̀mí àwọn ènìyàn ẹ má jẹ́ àyàbí àwọn ènìyàn ẹ má jẹ́ orúkọ àwọn ènìyàn tí wọ́n ti kọ́kọ́ wíìnì sallallahu alaihi afṣù ìtumọ̀ afṣù òun náà ni pé ẹ jẹ́ kó di tọrọ fankálé ẹni pé kó gba gbogbo àyè kódà ẹranko kọ́mọ̀ fàlàáfíà ń bẹ̀ àwọn ẹran Nàìjíríà sọ̀rọ̀ pé wọn ò ní bọ̀kànbalẹ̀ torí pé òkúròrò náà làwọn ọmọ Nàìjíríà náà fáwọn ẹranko Nàìjíríà bó bá yọ lọ́ọ̀kan báyìí tẹ́ran kó bá rí ọyọ́ ọ̀sán ẹyẹlé ìdíbà ìmọ̀tìlú fẹ́yẹlé ń sáfẹ́ nìyàn tọ́bá dáwọn àyè mìíràn níbi tí ọlọ́run fi àlàáfíà jọba sí ó sì máa lọ báyìí wọ́n máa gbáyàn lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ rẹ̀ ológbò gbólógbò bá rí wa ní ìsìn ọ̀sán ni tọ́bá dáwọn àlú ah, o torí pé kò ànábì ní afṣu salam ẹ̀dẹ́kálà àti ọgbàlẹ̀ àtòkù kẹ́ ẹ lè bá ara yé sí kẹ́ ẹ tó wá lè bá ara ẹ̀sìn sí ó lè rẹ́sìn sí láìsí àlàáfíà o ìkànnì mọ̀tọ́fà níjẹ̀jọ́ yìí bí ẹ ti ń kọjá lọ ni ẹ rò tí wọ́n bá ta ìbọn ni sẹ́ni kan sọ̀kú ìjùmọ̀ ìjọ náà gbogbo ó túbọ̀ dání ibi hàn kójú ọmọ gbogbo ẹ ọlọ́run sọ pé ká ká wá kú síbẹ̀ subhanahu wa ta'ala ọlọ́run ẹ wá sọra kú níbi ẹ̀mí kí nǹkan mọ́ bá ṣe sí èyí tí wọ́n ṣe ní ara wàhálà náà ni kọ̀sálàfíà ọkàn sáà ń da gbogbo ẹ̀rú tí wàá tún sàn tẹ́bádá wọn bò mí yà á wàhálà gidi ni ìsáyé wà láǹsìn òótọ́ jẹ́ mùsùlùmí lọ mọ̀ bá sọ̀rọ̀ jùlọ mo sì tún lo síkì anábì sallallahu alaihi wasallam fún ọtọ́ ọ̀tún jẹ́ mùsùlùmí náà torí bí anábì sọ fún gbogbo ayé ni afṣu ẹgbàláfíà láyé ẹlẹ́ẹ̀fà wọn kan mọ́ ìjọba náà ló wọn ọba yín fẹ́ mọ́ ẹ̀sùn dúró náà ìkílẹ̀ wá wà kílẹ̀ kílókù bẹ́ẹ̀ wá ó fi wáyé pé èṣù ti wọlé sí wọn lára gẹ́gẹ́ bí nǹkan àwílẹ̀ kan ni yóò wá máa lò wọ́n lọ wọ́n má bèṣù sí ni tó bá ti lè bá sí àti bọ́ lọ́wọ́ rẹ̀ yóò lè fọ́ ọ. anábìnrin abdul salam àkọ́kọ́ sanabi sọ̀nù sallallahu alayhi wa sallam ìrẹ́ mùsùlùmí lọ́kùnrin ìrẹ́ mùsùlùmí lóbìnrin bíkíbi tá a bá wà ǹjẹ́ ká máa fún àlàáfíà ní agbára ǹjẹ́ ká máa kó ọ̀lẹ bá jàgídíjàgà ǹjẹ́ ká máa wó òpó tí wọ́n bá fẹ́ fi rí wàhálà sáwùjọ ǹjẹ́ ká máa wó lulẹ̀ ǹjẹ́ ká máa sáré tọ̀ àlàáfíà lọ ǹjẹ́ ká máa jìnà sí gbogbo nǹkan tó bá lè da omi àlàáfíà rú torí wípé ànábì wa sallallahu alaihi wa sallam ẹni tó mú ọ̀bẹ ńlá tó dàbò wà lórí pé ká dúró lábẹ́ rẹ̀ ni a sì lè dúró lábẹ́ rẹ̀ àfi ká sí àlàáfíà o abẹ́láwọn ọba aláàánú jùlọ ìlú yìí ọlọ́mọdé ọ̀dà o nàìjíríà ọlọ́mọdé ọ̀dà o àwọn tó ń darí wa ọlọ́mọba wa darí wọn kò sí kankan tá a lè wúwo àná lọ a lè fọ́ọ̀sì wọn àákà máa ṣàdúrà sí ọlọ́mọba adarí ọba lọ fẹ́ fọ́ọ̀sì wọn wọ́n ti fọ́ọ̀sì sọ̀rọ̀ pé àmì ah, ọgbà democracy lẹ́wà democracy kí lẹ́wà agbára ń bẹ ń bẹ wà o lọ́dọ̀ àwọn tó láṣẹ o ìdí ká tẹ̀ jẹ́jẹ́ tá a bá fẹ́ gba láìsí kan náà bàrí gbà ká sọ fọ́lọ́hún ọlọ́run ọba ìlọ ọ̀yàn lọ́wọ́ gbà tó bá fẹ́ gba láìsí ẹ fún ẹ kì í ṣe bóyá lọ́gbà lọ́wọ́ ẹ fi mú wa ìfilẹ̀ mú wa ìfilẹ̀ kó sì fọ́lọ́hún sọ fọ́lọ́hún pé mo fẹ́ gbà yóò sì fẹ́ kọ́ bọ́ sọ́wọ́ ẹlòmíì èmi náà mo fẹ́ kọ́ bọ́ sí lọ́wọ́ wàláhì ó rí nǹkan rẹ̀ gbà tó o bá gbé tọ́lọ́ dáadáa ṣùgbọ́n kò yé wa à ah, mẹ́ntẹ́ kò ní àlá sẹ̀rí àìsílámù tó ní ká má ṣe jàgídíjàgan yìí ṣé ò fún wa ní alternative ni ó fún wa lílọ alternative wa àdúrà ni àdúrà nù làbáyọ fún wa òun náà alternative tó ṣẹlẹ̀ fún wa wọn náà sì máa bá dúrà máa gbà kódà yóò gbà ju bó ṣe lérò lọ àbẹ̀lọ́ nàìjíríà ọlọ́mọjọ dàrú àwọn tó ń darí wa má jẹ́ kí ayé wọn dàrú má jẹ́ kọ́pọ̀lọ́ wọn dàrú ọlọ́wọ́n ọba torí pé tọ́pọ̀lọ́ wọn ọba ti dàrú wọn ò rí nàìjíríà tó ọlọ́run bá wa tọ́ wọn sọ́nà máa bá wa tọ́ wọn sọ́nà lórí dáadáa gbogbo àwọn tó ń fa wàhálà ọlọ́run bá wa bomi sùúrù sí wọn lẹ́nu gbogbo àwọn tó ń fa wàhálà ọlọ́run bá wa pẹ̀tù sí wọn lọ́kàn ọlọ́run bá wa rọ̀ wọ́n wá jẹ́ kí gbogbo rẹ̀ kọ́ padà sáàyè ibi tó wà tẹ́lẹ̀ kó tó wá dáa jù bẹ́ẹ̀ lọ ọlọ́ba alágbára tó lè ṣe bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ fún wa wa akhiru da'wana ani alhamdulillahi rabbil alamin. Allahu akbar Allahu akbar ashhadu an la أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر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 سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى فنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى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 تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سقحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر